háà kòkòrò ẹ jẹ́ á gbádùn òbí tó gbó gbogbo wa la dágbádá ikú ẹ jẹ́ ṣe nǹkan re ilé ayé ilé asán àfọwọ́bà fílẹ̀ ni ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà lénìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ èdè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ọpẹ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré jàǹkànjàǹkàn mẹ́wàá tó jẹ́ pé yorùbá nollywood wọn ò lè gbàgbé wọn láyéláyé even àwa tá a jẹ́ fáǹsì gan a kò lè gbàgbé wọn láyéláyé nọ́mbà one ni èèyàn àkọ́kọ́ òun ni Murphy Àfọlábí nọ́mbà two ni Chief Ojo Arowolo tí gbogbo wa mọ̀ sí fàdèyí ọlọ́rọ̀ nọmba three ni kúnlé adétòkùnbó tí gbogbo wa mọ̀ sí tẹ̀jọ tóńfùlù nọmba four ni yẹmi lawrence adéyẹmi nọmba five ni tọ́lání quadri oyèbánjí sisi quadri chief adẹ̀rẹ̀mí dèjì ọlọ́fààná ní gbogbo wa mọ̀ sí rachael oníga sidikat ọdùkànmí ìyàbọ̀ ọkọ̀ mojí ọláíyà òun náà ò gbẹ̀yìn nínú àwọn tó jẹ́ pé a kò lè gbàgbé wọn láyéláyé aishat abimbola ó ní èèyàn tó gbẹ̀yìn tó jẹ́ pé a kò lè gbàgbé wọn láyé àti láéláé nínú nollywood yorùbá a kò lè gbàgbé wọn láyéláyé ẹ tẹ rip sí inú comment section ká lè máa kẹ́dùn wọn kán lè máa mọ̀ ní ọ̀ràn pé a kò gbàgbé wọn ní film industry tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi a kò ní rí jù báyìí lọ lórí ètò wa lénìí ẹ kú déédéé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá ire o ó dìgbà kan náà.